pé táwọn lè kírun lẹ́yìn ẹ̀. sọ́tọ̀ àà ah, alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ tó ṣàwọn obìnrin Question, mélòó ló dé? Regarding this thing, I'm giving you a question. ọdún àwọn tàbírọ́tù tí a máa ṣe tàbà tó lẹ̀ fẹ́ṣálẹ̀ lọ́dún ti ti àwẹ̀ yìí báwo la ṣe máa ṣe wallahu alam pé ọ̀nà kan pàtó ni ó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí báyìí lẹ́sẹ̀ ṣe kò wá established ẹ́ pé ká ní ah, báyìí tànábì ṣe ń ṣe ṣùgbọ́n àwọn àtàrù wa látara àwọn tàbí ànẹ́bí abúlábọ́n masúrúdí abúlábọ́n ọmọ àtàwọn yóò so kí ló sì fa òní pé àyà kùránì sọ pé wà lùkàbí ìtúkùn ẹ̀dà òlùkàbí òlù àdámà àdá so torí náà táwọn àfáà ń wí ni pé gbogbo tí èèyàn bá lè máa sọ kíkẹ́lì máa tàbí ìrù sáwà bẹ́ẹ̀ ọba ìfẹ́ tó máa sọ ní pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar náà ló wí pẹ̀pẹ́ Allahu Akbar kabira alhamdulillah kabira ló wí ẹ́ bó ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar náà ló wí láti wí kí Allahu Akbar wà ń bẹ ìmọ̀wù ìkú wí ẹ́ ẹ̀hẹ́n so but èyí tí ó kún ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira alhamdulillah kabira ọ̀sán dákúkọ̀tà wà fún náà ẹ̀hẹ́n ní wàásù yìí èyí ó tọ́ bí ọdún èyàn òwú tí tí ó fi dé èjì tó bá ti dé èjì ó sọ̀kù ní ti tọdún kàwẹ̀ tó èyàn máa dó ẹ́ tí èyàn máa wí papọ̀ ní àbíyàn máa wí lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa wí lẹ́yìn kọ̀ọ̀kan àmọ́ kò sí ìtọ́jú bá ti kó padà wá pa ẹ̀gbọ́n kì í sọ̀rọ̀ pé bọ́yá kẹ́nìkan máa fi ti lẹ́nu ẹ máa wí oyin lè padà papọ̀. Tọ́ kò sí bàǹdírì kankan tẹ́lẹ̀ ẹ̀rọ àmọ́ wí yẹn náà tó tá a bá sì rẹ̀ tá a bá dé tá a bá ṣe kódùbà tán tá a kò ní ìdí a ní ṣe aláàbárò mi wálé pẹ̀lú súnà àdájú sálárọ̀ ẹ̀ á kàn ṣèyẹn dé sátidé ìlú pàdé ìtòsọ òun yàtọ̀ sí tìléyà tìléyà aláwọn àfáà tán sọ wípé tá a bá kúrò nílẹ̀ yẹn tán tabako ní láti ké èjì pé tó bá di lẹ́yìn àwọn ọmọ wa ẹ́ láti mọ̀ ṣe ara àwọn tó sọ pé ó ti bẹ̀rẹ̀ láti yọ àràpá tó ìjọ àràpá yẹn nìkan mú àti mọ̀ ṣe láti yọ àràpá a ṣe yọ lọ a tún ṣe tabakúnjò kó níbi tá a wà náà ní káàkiri pé ìmáàmù wa kí ìdùnnú wa tabakúnjò a mọ̀ a mọ̀ ṣe lọ títí ìjọ ọdún wọ́n ní àwọn dé nìkan wọ́n ní wọ́n ń pè fún eight kò sí pípè kò sí ọmọ kò sí pípè so question ẹlẹ́ẹ̀kẹta. ẹni tí wọ́n béèrè quotation lọ rẹ̀ pa iṣẹ́ báyìí èló ni ó parí ẹ̀ ẹni tó ṣe bí printing tó ń wá kàn fún wọn ní iye tí ó parí rẹ̀ without mentioning additional cost bóyá logistics àbí nǹkan mi bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ òun sẹ́ndì owó síyàn bẹ́ẹ̀ bá ti mọ̀ fáàtì náà pọ̀ sí bá bẹ́ẹ̀ bá sẹ́ndì owó èèyàn wà á pè é pé sórílẹ̀ owó iṣẹ́ gangan ni èlé owó gbígbé wá owó kíní kan owó èèyàn wà á jẹ̀kù èèyàn lọ́wọ́ tó gbọ́dọ̀ sẹ́ǹdì owó ìbá kó sẹ́ǹdì owó ìjọba ẹ̀mí kan fún ìjẹrẹ ẹ́ èèyàn láti yọ kó mà kéèyàn wà kó fún pẹ̀lú ẹ àti kéèyàn bá fẹ́ ṣe fún lọ́fẹ̀ẹ́ ló àbó fẹ́ ṣe bí tó ń gbóbi lẹ́bí ní patronage pé àkóyè sí òkú lè wá bọ̀ tó wà sọ pé tọ̀kú kan sí tọ̀hún yẹ kọ́ kí n fi fọ́ mọ́ra ni o àwọn yòókù ní ìwọ́n náà wọ́n forí kó àwọn èyí tó wà wà lẹ́gbẹ̀ẹ́ so kì í ṣe fún láti fẹ́ tó bá fẹ́ ṣe ìgbọ́pẹ́ yẹn pé kó ní gbé kọ́ọ̀tù tó ṣe fún òní gbogbo wọ́n fẹ́ kó náà ṣiṣẹ́ kó rírì ẹ́ so nǹkan tí ò bá ní jẹ́ tó sínú nǹkan tẹ́ kóhun gbé yóò sọ pé àwa ń ta nǹkan ní o transport ẹ̀yìn lẹ́ṣẹ̀ kò lẹ́ṣẹ̀ gbé tẹ́ bá sì fẹ́ ká bá yín àárín jẹ iye báyìí ni à ń ṣe tẹ́ ẹ bá dẹ̀ ti mọ pé àwọn nǹkan mẹ́tò ní bàbá èèyàn fúnra yẹn ni kéèyàn máa mẹ́ṣẹ̀ èló ló parí kí nǹkan ẹnìkan iṣẹ́ tí ó parí rẹ̀ gangan àbí tí ó parí àti gbé àti kékeré wọn á jẹ mọ́ sódà kẹ́yìn yẹn mọ èyí tó ń ara wọn lọ́wọ́ tọ́ èèyàn fẹ́ ṣe nǹkan kan fún bí ẹ àbó fẹ́ ṣe nǹkan kan fún ọlọ́run àbó fẹ́ ṣe nǹkan kan ẹ́ fún yàn pé kéèyàn wá sọ fún ìyàwó rẹ̀ bá mo ìtẹ́nu bá owó yìí nìsín mọ̀mọ́ ni mo fẹ́ tẹ́lẹ̀ àbí ìjọba yìí nìsín tàbí ọmọ fẹ́ fún pé ṣé kò ti bọ́ síbi pé bóyá èèyàn ti ń ṣe rìyá àbí kò bọ́ sí tó bá ti pé ìyàwó ọmọ àbá àkóbá súnmọ́ yàrá ìbá ṣe mọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì dé wọnú lé ọlọ́bà Maimuna ìyàwó ànábì ànábì wá bèèrè pa ẹrú rẹ̀ ńkọ́ ẹrú rẹ̀ obìnrin tó ní ṣàgbé dúkìá lẹ́rú ó wá lóun ti ti tọrọ ṣàgbé òun ti fi sọdá òun ti tẹ́tẹ̀ fún òun ti fi tọrọ ànábì wá ní àpò ah, ẹ̀kọ́ bá lè sọ fún òun ò bá sọ wípé àwọn ìdílé ìyá ìkókó pẹ́nìkan nù wọn ẹ́n anábìyí láwọ́ àtẹ́yìtì ha àwálákì làkánà ààbọ̀ màdé àjèjì kásọ̀ páwọn tó jẹ́ ìdílé ìyá ẹ̀ tó bá bò ní kùbá ikí ládàá rẹ̀ tó rí so tó mẹ́rin wípé tó bá ipá nípa sọ fáwọn ìbìnà àrísẹ̀ ló sọ fún ipa ó fẹ́ fi ìgbàgbọ́ ṣe báyìí so ọ̀rọ̀ ẹ̀sìn òye tó báwọn kó dáńtẹ́ yẹn bá fẹ́ ṣe náà pọ̀ èyí lè ṣe àtàhájú lágbàá pé lè gbé àtàhájú kò bì ní mátìlá kéèyàn sọ ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fóun àtàásífà ní ṣẹgbọ́n mi sókò ní tó lẹ́gùn bá mú ìntẹ́ǹtì láti ṣe ìjọba in tó fi pàtàkì ní pé èyàn lè ìntẹ́ǹtì láti ṣe gbogbo ẹ̀ tí sọ fún gbogbo ní bẹ́tà advice fún ẹ̀ tòwé tí ò bá ní bẹ́tà gbàgbé ọwọ́ ẹgbẹ́ ní òṣè báyìí tó kò tí ì dìgbà kan àkíyèsí pé gbogbo tẹ́ẹ̀ bá ṣe náà lèyìn ò lè sọ ṣẹgbọ́n mi ọlọ́ni ẹ̀ńtù gbùdú sọ́dà ọ́ọ́tì ọ̀ní ìmáhì wọ̀ ẹ̀ńtù kúwà ọ̀tútù àlùfòkọ́rọ́ ọwọ́ ẹ̀ tẹ́ẹ̀ bá fà wọ́n sọ́dà pọ̀ ẹ̀tẹ̀ bá fi hàn dáadáa ni tẹ́ẹ̀ bá fi pamọ́ náà gbọ́tẹ̀ fáwọn sálítà dáadáa ẹ̀yọ kọ̀ọ̀kan ọmọ ìyàwó èèyàn lóyún zakatul fitri tá à ń wí tó kan oyún kò kán kò kán ìyá tó lóyún nìkan náà ló yọ fún gbàgbó ọlọpọ ẹ náà ọkọ oyún inú ẹni tí ìyàwó rẹ̀ lóyún tó fẹ́ yọ zakatul fitri yàkà ṣé a fún yọ tó oyún inú náà àníyọ ara àwọn àfá àtàn láwọn ọyọ in fact òun ni mọ́dàkù máa yìí òun ni mọ́dàkù ìlúwà tó ń àwọn bàbá wa kan lò ó lẹ́sí pẹ́sàn yẹn fi ń wá tẹ́ ẹ bá kàn gbọ́ anybody randomly ti bá sọ̀rọ̀ lórí rédíò ẹ̀yìn tí kìí ṣe pé bóyá ó wádìí kan mi tí ó sọ náà mi ẹ́ torí mọ́dàkù máa lè kì í sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn láwọn àlà ó kò tí ì ní ìdájọ́ ẹ́ ibi tẹ́ẹ̀tì náà ní ni pé kọ́dà ẹni tí àti gígan tọ́lọ̀ bá sọ pé ìyá tó bímọ yóò ní wàhálà ìmọ̀ olúdí làwó rísíkò húnna wà fún sọ́ọ̀tún náà bímọ àrùn ẹni tá a bímọ fún fúláàsì ni kó pèsè fún ìyá ọmọ oúnjẹ tó jẹ àtàṣọ tó wọ sọjọ́ tẹ̀ bá ti lóyún tí bá ti ń tọ́jú ìyá ọmọ tí ọmọ bá ti ń jẹ àmàlà àmàlà ó bọ́ sínú blood stream as nutrient ìyá ó pàṣẹ sọmọ two placenta so ìyá náà là ń fún lóúnjẹ ìtumọ̀ ẹni pé wọn náà ti mọ̀ pé oúnjẹ tó lóyún ọmọ ẹjọ́ ọmọ lẹ́kùn ó ti ń dàrẹ́ tìlé fún ìyá ìṣùgbọ́n mi tó bá jẹ́ oyún inú kò tí ì nídájọ́ kàkàtà ọlọ́run tẹ́ wọ́n ní tẹ́yìn bá lóyún ṣé káṣe scan tẹ́lẹ̀ tó bá wọn lẹ́yìn gbé àwọn ọlọ́run ọba wò ní kò rí bẹ́ẹ̀

wọ̀nyúnáṣẹ́ na yìí ọlọ́run bá ní rọ́jò wọ̀yá alábùmọ́ fílà ọlọ́run ló mọ nǹkan tó wà nínú wọn. kẹrí hmm? ìtọ́rọ ọlọ́run sọ pé wọ̀yá alábùmọ́ fílà ọlọ́run bá ló mọ ẹni tí bábà pé ọwẹ́ ọkùnrin àtòbí níwí ọlọ́run ló mọ ohun tí ohun ọlọ́run tó mọ̀ pé bá kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọlọ́run tó mọ̀ wípé òkè láti kó tó lóyún lọ́sùn pé a ṣe ọmọ yẹn gan ṣé kò ní jẹ́ mìsárì ẹ́ dẹ́ gbogbo ìpínlẹ̀ tí òkè wa lè ní tẹ́ ẹ bá wo gbogbo tó wà bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ lè rí láéláé òun ni pé tọ ọmọ yìí ò tó lórí ire mi àbọ̀ orí gbogbo kò tí ì sí kì mẹ́tẹ̀ ẹ́ pé mo fẹ́ wò sọmọ yìí ṣé mú mi ní ó jẹ àbí kébìtì yóò wà lè jẹ ńlá ọ̀yẹ́ náà sì ń bẹ lára àtàtọ́lọ́ ọ̀bá mu.

Abubakar wá pé Aisha Abubakar wá ní pé pé so mọ̀ pé inú àwọn ọmọ tá òun fẹ́ràn rẹ̀ púpọ̀ pé ṣùgbọ́n òun ti promise ẹ̀ fún òun fún ọ ní nǹkan kan lọ́gbà òkò bíi wó skul twenty tá a máa fi wọn zakayin twenty ẹ̀ fi ṣùgbọ́n bóun ṣe gun ọkọ̀ padà àpò àyà ẹ̀ bí àpò wà àpò àyà ẹ̀ nígbà ó ti fẹ́ kú báyìí. pé ṣùgbọ́n má bànújẹ́ ẹ̀yin tẹ́ ìjogún ló àti sísà rẹ̀ asma àti ọmọ tó wà nínú oyún bíntu ọ̀rìjà bíntu ọ̀rìjà nìyàwó àbúwákìrì mi yàtọ̀ sí Aisha pé bóun ṣe rí obìnrin ni ó súnmọ́ bó jẹ́ àbúwákìrì mi pé obìnrin ló súnmọ́ kó jẹ́ tó àwọn náà mọ ìrọ́pà ni wọ́n ń pè nítò ẹ tí bá ń sọ eléyìí tí sẹ́yìn sọ òun tàn ẹ̀ mà ó kàn sáà lárímọ náà ni pé òun náà rí nǹkan wí ẹ̀já bẹ̀rù ọlọ́run o ẹ̀mọ́jọ ká débi gébù ọlọ́run o ẹ̀ ọ̀nà sáà wùdò alùgẹ́ìbù mutlaq wà gẹ́gùn nìsí wà absolute gbègbù wà relative gbègbù wà hmm? nísìnyí báyìí tí mo bá sọ fóònù yẹn torí pé mi tó wà màá sọ wípé ọlọ́run ọba nìkan ló ń tó àbí bọ́sẹ́ni tó wà lọ́wọ́ rẹ̀ ò mọ̀ ọlọ́mọ̀ ẹ̀dùn bá mú fóònù èèyàn lóhùn àmọ́tọ́gbọ́n ni àti òjò méjì ẹ́ mi ò ní sọ so ẹ̀dá náà mọ̀ yẹn ìtumọ̀ ẹ̀ pé ibi tí fóònù níwò iṣẹ́ ọ̀gẹ́ ibon mọ́tìlá gẹ́gbọ́n lè sì bíi so irú nǹkan ẹ̀yẹ kọ́lá mọ̀ sọ pé àwọn ò máa sọ́n dédé táwọn ọmọ kọ́lọ́ ọba nìkan ló so ìgbà méjì nǹkan tó pé nìkan ọlọ́run bó ẹ̀ta àánú máa lo al-asar pé traces nǹkan kó máa jẹ́ ẹ̀rí fún pé nǹkan ẹ̀sìn nísìnyí báyìí tá a bá gbọ́ bí àwọn bá ń gbó ohun oúnjẹ báyìí wọ́n ah, ń dáná kọ́dọ̀ òní sọ ah, bá àpáyà wọ́n ṣe ráìsì wọ́n ṣe kiri ẹ̀sìn sọ asaru lásán ló fi ṣe rí i pé afẹ́rì wà mí ẹgbọ́n mi ẹ̀hẹ̀ sórí ilé náà irú ẹ̀ náà làwọn dókítà náà ń ṣe wípé mo fẹ́ lo sound eh? now ultra ultrasound ẹgbọ́n mi kí ni wọ́n fẹ́ fi sound ṣe òye pé tí sound yìí tó bá strike tíṣù yìí á gbé píkẹ́ ẹ̀ jáde gẹ́gẹ́ bèbè náà tí mo bá fẹ́ mọ bí dẹ́ẹ̀tì nǹkan ṣe pàṣẹ àmọ́ tí máa jù sí sọmọ pé lè fi hàn sáwọn olóògbé kí n tó ṣe ẹ̀yìn wà àwọn ìta òun náà ló ń kálukú náà fi ṣègbésí ayé àbájá sọ́kọ̀ bá ti fi twenty kan síta twenty náà lálò nílé láti dé ẹ́ so by the time tó provide any substance bóyá ló substance yẹn tó bá pick colour ẹ́ colour lè mú image wá so ìyẹn ni yóò fi gbé picture ọ̀kan tó wà ní láì mọ́ di rẹ̀ so kì í ṣe bẹ́ẹ̀ rídì sẹ́yìn fi ṣe sáànù pọ̀ ó sì pàtàkì kì í sọ̀rọ̀ sex nìkan ẹ́ kẹ̀fì tó ń develop tó ń progress tí kò fi kú sínú tí kò ní ṣe kíni àgbà kí ẹ̀sẹ̀ tó máa sọ lásìkò yìí pé ẹ̀ ń túṣe ọlọ́run bàbá sọ́lọ̀ ni o mọ̀ tù ú àbí wò ni wàhálà tí o bá fẹ́ tú tiẹ̀ wọ̀ lọ́mọ ẹ̀yẹ má dáhùn lóhùn yóò padà ilé ọláàlú. à ń sọ̀rọ̀ sùjúdù sùjúdù sùjúdù lọ́wọ́ ẹ̀ tó ṣe pé nítorí òun ọ̀wá ìjọ́jọ́ ọ̀dà kò lè ṣe sùjúdù tọ̀ṣẹ́ àkà ilé ìtò náà ṣe ìfún ní ṣùgbùrù bí tọ̀ tó bá ṣe kó bá ní rídì tí ò fi lè ṣe ọlọ́run bá ti gùn èyí tóun náà ṣe ẹ̀ náà ni wọ́n kà ṣùgbùrù hmm? tó bá fẹ́ kẹrùn ọmọ kó ṣe ìpínlẹ̀ ìjẹ́ òkú nígbà ìjẹ́ òkú jẹ́ ṣùgbùrù hmm? so ẹ̀yin ó sì rí i pé Kùránì ń máa ń lo rùkú náà fún sùjúdù ń máa ń lo rùkú fún sùjúdù ó máa ń lo sùjúdù náà fún gbogbo ọ̀rọ̀ ẹ mọ̀ wẹ́gbọ́n mi yé sùjúdù ta ní ká forí kalẹ̀ rádì máa ń lo òun kó rẹpẹtẹ́tì gbogbo ọ̀rọ̀ òun ni ẹ̀rí dọ́là ti sọ wípé fatawakkala ala al-aziz alẹ́bí yàrá kàhí na tàkú wàtàkọ̀lù bàtà fi sáàjì ìwà nẹ́bí gbára lọ́wọ́ ọba tó lágbára tẹ́nìkan kan ò lè yí lọ́wọ́ mú tó bá fẹ́ ṣe nǹkan kan ọba oníkẹ́ ọba tó rí ìwà nẹ́bí gbà tó ń dìde tó o sì ń yí láàrin àwọn èèyàn tó ń yàn tó yẹ sáàjì sí ìlú tó lè fẹ́ tó kírun àdúrà tó bá bá nẹ́bí sọ̀tọ́là tó sọ bá nẹ́bí sọ̀tọ́là pé tó òun fẹ́ tó wà nẹ́bí ṣe fóònù pé òun fẹ́ kó sọ pé ibi tó bá wà lálìjẹ́ náà ni tóun náà wà ànábì lóun ti gbọ́ àmọ́ fàáì ní alànàfíìkì ìfẹ́ láti ṣùgbì dákùn fún mi ìwọ náà àfíìsì mi ní nǹkan tó fẹ́ lọ́wọ́ mi ìwọ náà jẹ́ kí irun rẹ kó pọ̀ kí náfìlà rẹ kó so fẹ́ni tóun náà bá ti ó ti ní rídì tí ò fi lè ṣe ṣùgbì ó fúlẹ̀ ọlọ́run bó kàrin náà fún ṣùgbì dòfin tọ̀tẹ́yìn náà bá wá mọ̀ pé òun lè wá ṣe kọ́dà tí ò bá ní ṣe ní gbogbo ìgbà kéèyàn náà ṣe sùúrù bọ́lọ̀ kọ́dà tí ò bá ní jórí ẹ̀mí ẹ̀kéèyàn forí kalẹ̀ fọlọ́run ọba yẹn fọlọ́run bá fẹ́ràn rẹ̀ púpọ̀ and in tó sì dálé lórí pé ó ṣò pé èèyàn ní gírímátà lẹ́fi gbóhùn lọ́lọ́run fi tẹ́sì ìbílẹ̀ so fọlọ́run bá kó káwá sínú nínú sáájú tọ́ pẹ́sàn kejì ni pé àáfàá tá a mọ̀ láfẹ̀ẹ́ sí wọ́n wà ní wọ́n sàṣì wọ́n fàdóra lórí ọkàdó sí lápò yóò sì wọ́n sì wá fáńká kejì sí pé yóò tún wá mú un pé àṣẹ kò ń gbọ́ lọ́n gbọ́ tó ní àbí ń dọ́gbọ́n sí i àkọ́kọ́ ni wípé ní pẹ̀lú ẹ̀rí Kùránì àti sunna síhìrù ní wọ́n ṣàtìyàn pé ṣé wọ́n lè ṣàtìyàn pé àṣàtìfẹ̀ kan ní reality ó ní reality láti ra alùsùn òjòmá méjì ni síhìrù tó ní àkíkọ̀ tó ní reality wà síhìrù tí ò ní reality náà wà méjèèjì náà alùsùn náà sì dìlé àwọn mọ̀tázìlá bí ìfẹ̀yọ̀ torí pé ẹ̀yẹ ọ̀kan làwọn mú kí ni tíwèé tó ní reality ni pé ká sọ pé lóòótọ́ wọ́n ṣe nǹkan sí yàn kí kíní ẹ̀ sì máa dáhùn lára yàn tí kì í ṣe wípé bóyá pé ó kan àti ẹ̀ kó ń dáhùn ni ẹ̀wọ́ ó àti ẹ̀ pé ní tóun ní òrí bí ó kan àti ẹ̀ ni òun lè yí táwọn kò ní reality lápò ní àti pé yóò àti ẹ̀ sẹ́ni ṣe bọ̀ kí ni òrí reality inú sẹ́rù tàyílí ni irú idán táwọn èèyàn bìrà ọ̀nà tí wọ́n ju ẹ́ kò séjò kankan nìkan tó bọ́lá wọn bá sọ wípé nígbà tí wọ́n ju nǹkan kalẹ̀ yòókà yálù ilé yìí mẹ́sìnrì ànáhà ànáhà tàṣà ó àti ẹ̀ sí Musa torí wípé wọ́n ti ṣe séèrù sójú ẹ̀ ó jẹ́ kó máa rí pé èdè lòún ó jẹ́ kó máa rí pé tọ́lọ́wọ́ bá wí níbi ayà mi ọlọ́pàá tó nígbà ṣe tí ó inú ẹ̀kọ́ sáhàrú wọ́n ṣe idán tó gbà àwọn èèyàn ojú wọn àfẹ́fẹ́ ń rí nǹkan tí ní ní reality tàbí ìyẹn ń bẹ̀ tí irú tèyí tó ṣe pé ọ̀rọ̀ pé ẹ̀fọ́ ń ṣẹlẹ̀ gángan òun náà bẹ kùránì kọ̀ǹfàmù ni àwọn ara nke tó máa ya n'ebe yẹn ni pé fàyàtà àlàmúnà mínú húmà máa yóò fàmì fúnà bí ibẹ̀ wọn sábẹ́ sẹpẹ́ ìtọ́kọ àti ìyàwó ẹgbẹ́ pàṣẹ yẹn níyàwó tí ìyàwó rẹ̀ lọ sẹ́yìn náà ni reality ni ìgbà ìyàwó mi ò sí èyí sì ń bínú bíi pé pé lọ ni lòun náà bọ́kúlọ́mọ́ àwọn bá sọ fún wa ọlọ́run bí náà ìjọ wà máa ń bè dọ̀ọ̀rí nàbí ahádé ìlà ìlẹ̀ wọn ò lè fi idán yìí ti àfẹ́kẹ̀ gàdá àti tọ́lọ́run ọba bá àlá òkúṣẹ́ kí wàá ní mùsùlùmí ó ṣe ṣé ẹ láwọn tẹ́ ń wí tẹ́ ń pè láàfa àwọn wọ́n bìlífù nógùn ó yí wọ́n ni wọ́n fi ń pariwo tẹ́lí tán pariwo ẹni tí ń pariwo gangan náà ló ní pé wọ́n jọ sọ fún wa pé ah, ọ̀gá ẹ̀mọ́tò

gbọ̀gbà tó padà wá yá káàdì wá yíwọ́ ni wọ́n wá ń sọ sẹ́ẹ̀tẹ̀ tó káàdì wá gbá ọ̀tàn lèyí tó ṣe ẹgbẹ́ sọ pé bóyá ó sọ̀kù sóhun pé ọ̀tàn lèyí tó lòun fẹ́ ṣe ọ̀tàn lèyí tó ṣe ẹ mọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ yé ibẹ́ kí n sọ pé ní ìsìnkú ìbọn ogun wa nísìnyí tí àwọn òbí wa ẹgbọ́n mi dáhùn yóò mọ̀ fi wá sọ́dọ̀ rẹ̀ mẹ́tí máa sọ́dọ̀ ara wọn wọ́n wá ti sọ pé ìsọ̀kù wà já lọ́dọ̀ ẹ̀ yóò wá ní ah, ó kàn tàwọn ni pé èyí awọ́rò ló ń pè ló òun nìjà ń jà ẹni pẹ́pàdé sí náà òun náà ń lọ aládòlò náà tòmátò yíwọ́ ni àdó yíwọ́ so tó wà bẹ́ẹ̀ ní fún báwọn náà fi ìlípẹ̀ ṣẹgbọ́ wọ́n fi ìlípẹ̀ ṣẹgbọ́ ṣe ìlípẹ̀ yẹn ilé yẹn ló máa dáhùn lára wọn ìgbà tó wọ́n fẹ́ sọ̀rọ̀ fún àwọn fún wa ọlọ́run sọ̀rọ̀ mùsùlùmí ọlọ́run ní nítorí ó ṣe sẹ́yìn mùsùlùmí sẹ́fì mú ìnà àwọn olùṣẹ́bọ̀ tàbí ń lọ kí tí kò lóbi lẹ̀bí nà káfàrò rọ́bà bí má aṣọ kúbi lá ọlọ́run ló wọ́n ju ìbẹ̀rù sọ́kà àwọn tó dọ́dọ̀ wọn gan wọ́n ti mọ bẹ̀rù kalẹ̀ torí wọ́n ṣẹ̀gbọ́ ṣírùkù máa ń gan ẹ̀gbọ́n tàwọn náà ló láàkì adábí ibrahim ti kọ̀ọ̀fà máa ń bí discussion ẹ̀ ní èyí tí mo ṣe kó máa ń sẹ́fẹ́ máa ń jábọ̀ gbogbo ẹ̀ náà ni pé kí ló ṣọ́ kí ló kó ṣọ́ ànígbà ni wà pé ìfà àkọ́ òmà àṣírọ́ òmà kí ló dé tí ẹ máa bẹ̀rù ń tẹ́ẹ̀fẹ́ ìṣẹ́bọ̀ wà láta àbúnà anákùn aṣọ́kùnbìlá ẹ̀yìn gẹ́gẹ́ kẹ́rù máa bà yín kẹ́yìn ṣẹbọ̀ sọ́lọ̀ fa bùlá ìkàlá ọ̀bọ̀lá àmọ́ wọn ò mùsà àtàgbọ́ ọlọ́wọ́ gbàgbọ́ tí wọn ò ro ṣírùkù mọ́ gbàgbọ́ àwọn ní oníkọ̀ọ̀kan balẹ̀ kẹ́rẹ́ àwọn yẹn àwọn ti fi ṣírùkù bá gbogbo ọkàn wọn jẹ́ wọ́n ṣe ìtàn bí ìtò bọ́lá tó fẹ́ jọ kéwù ò lè ṣe ìbẹ́ nínú wọn láti tó gbé òkú tí ó sì fi kọ́ máa tẹ̀kọ́ àmọ́lẹ̀ báyìí ìmí ìbẹ́ nísìn ẹ̀jẹ̀ ní òbí lẹ́yìn mọ́ wọ́n ti tẹ́rù bá wọn gan-an ẹ̀rù wọn bá wọn gan-an débi wípé kódà wọn máa bẹ gbogbo ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ wọn pé kíní kan fẹ́ kíní kan gbogbo èyí tẹ́lẹ̀ sí gbogbo èyí mọ̀ sọ̀fẹ́ ẹ́ so òun ni a sọ wípé bóyá ẹni tó òun náà bá gbé wọn lè ṣàfihàn fún yẹn ṣùgbọ́n yóò fẹ́ kàn máa wọn immunity wọn ti wà rìdí sẹ́wọ̀n pé tí immunity rẹ̀ sábà ní kíndé mú èètì wa tí èètì mọ̀ fi mú ẹ̀ka ni pé yóò tèmi kọ́dà gan tí màlẹ́yà bá mú ọgọ́rà yìí ó kàn wọlú lẹ̀ níwú ẹ̀ sí wọn ẹgbọ́ kìí sàdó nìkan ni wọ́n ń ṣe wọ́n ń ṣe ìgbójú yẹn lọ wọ́n ń lójú kíní kan ojú kíní kan ojú wọn so ó ti wá kó bá wọn so àwọn gaba ní ṣe tọ́jà ọjà tẹ̀ ìrà pé kàn á ju díẹ̀ sí báyìí yóò bá ní so ṣùgbọ́n o kò wá sọ pé kọ́dà tó náà nípa níta òbí nìna ẹ wọ́n ti sàṣekọ wọn àmọ́ kèké ilé ìdáhùn táwọn yìí wọ́n bá ń rán ọlọ́pàá ní yóò sì tún tó bẹ́yàn bá ti fẹ́ èyàn ó sádọ̀ ọlọ́run ọba ọba tó gbogbo nǹkan ló wà lọ́wọ́ rẹ̀ ìtẹ́yàn wá ti sádọ̀ ọlọ́run ní kóso níta òníjẹ gbogbo táwọn máa ń wá ní pé bóun lòun ò sí ní kú ẹni tẹ bá yìnbọn fóun kó mọ kú ẹ bá ìpínlẹ̀ tó ń pín pín ṣé bó bá mọ̀ kó bá kú tó sì bọ́lọ̀ dáadáa òkè kan kú èwo ni kó mọ̀ kú so ìyẹn ń bẹ lára nǹkan tí ń ṣe wọn àwọn eléyìí tẹ̀ ń wí ọlọ́ọ̀kan fẹ́ bò wọn láti rí gan ni wọ́n wọ́ sùn báwọn ọ̀kan bẹ́nu wọn wọ́n sọ wípé ẹni tó sọ̀rọ̀ ìfún ẹni tó mọ̀ dáadáa ni wọ́n tó bá ti jí lásùbà kó tó kírun rárá ẹgbọ́n àbá ni ó kó tó kírun rárá yóò ọkọ̀ sánbà tẹ́ kan rárá yóò wá kọ́ lọ lu ìlú ìlú ni ó ọkọ̀ jílù kó tó kírun lásùbà yóò wá gbá ìlú pé sọ̀rọ̀ yìí yá fúnìkan ìmọ̀ àwọn yóò pẹ̀ wọ́n yá dúnmọ́ tí wọ́n bá máa sọ̀rọ̀ pé kò ní dábí pé òun gbọ́dọ̀ ọkọ̀ di olè ah táwọn bá ṣe báwọn òní òní dá ẹ̀rú wọn bà wọ́n àwọn dẹ̀ ní jaza jaza ní wípé kéèyàn fara ya kíkẹ́ pé bá gbẹ̀rẹ̀ sí ìmánì náà ni wọ́n ní kéèyàn fara balẹ̀ àwọn ti lùsù gbogbo ẹ̀ kọrin yóò sọ philosophy yóò sọ newspaper yóò sọ newspaper yóò sọ orientalist gbogbo aburú ní ọjọ́ àwọn ọmọ àṣírù náà láládùn tẹ̀ nígbà wọn àṣírù tọ́ lóye nù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni.

ayé náà ni wọ́n wá débẹ̀ wọ́n máa ń sọ pé wọ́n ti di mọ́sí máa ń ni wọ́n pè kan ẹ̀gbọ́ èyí tán fi lárúbá kọ làṣírí ogun lèyí tán fi yorùbá ogun náà méjèèjì o ogun lárúbá yorùbá ó pè kan láti ó pè kan ní ọ̀ ìtàn máa ń sọ wọn gbà wọn ni pé wálé ayé sì yẹn ṣùgbọ́n àwọn àfáà yẹn tẹ́ káwọn yẹn bẹ̀rù àwọn fọ́nà òbí mẹ́tò máa ń halẹ̀ ìwò ọdún kí wọ́n bá mú ọkú lẹ́rí ọdún kí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀yìn ìgbẹ́ ni wọ́n ẹni yẹn wá sọ ń gbà ń pé ẹ̀yìn gbà ká lọ lọ́rí tàbí káwọn àfáà fún wa láti rí tó fún awọlẹ̀ gbó lọ alọ́gbógun tọ̀sẹ̀ pé ilẹ̀ gbógun lọ lè gbógun tó wà wọ́n kà lórí yíra wọ́n fún wọn ní ìjọ táwọn yóò bá wá rí tó ń lágbájá náà ń fọn káàkiri ogun ẹ̀bàrúkú dágbére lọ́wọ́ náà tó bí ń ṣe báyìí àwọn ọmọ tàbí ọ̀lá ìtàn bá sì mọ̀ wọ́n sì ni ṣẹgbọ́ ọ̀nà tọ́lọ́run ọba mọ fi ń protect àwọn ẹrú ẹ̀ kódà lọ́nà tí wọ́n mọ̀ ó pọ̀ ó pọ̀ ọlọ́run bá kú gáìdì wọn ó ti buwa náà ṣe tọ́ òbí ká ṣe dáadáa sí àbí ká tẹ̀ láṣẹ rẹ̀ ara ṣíṣe dáadáa tóbi ni títẹ̀ láṣẹ ẹgbọ́n mi ara ṣíṣe dáadáa tóbi ni títẹ̀ láṣẹ àmọ́ kìí ṣe pé nǹkan wí náà ni pé gbogbo nǹkan tóbi yàn bá ti béèrè mẹ́wàá lágbára ọmọ náà ni wọ́n lè bínú o kan pa mo fún ọ ní kó fún mi kí ní oṣù fún mi náà pọ̀ èyí sì mọ̀ bẹ̀ wọn náà ni àmọ́ kìí ṣe pé bóyá nǹkan sọ ni pé kéèyàn ṣe ìtọ́jú ìwọ̀n bá lágbára èyí bá wí ẹ̀gbọ́n mi anda hikma lèyìn ó lò láàrin ìyàwó àti ìyá tó bá ṣe é ṣe gan tó bá ṣe é ṣe kéèyàn make sure wípé káwọn méjì máa wà lójú kan tí situation bá bá ṣe ṣe bẹ́ẹ̀ ẹ àwọn obìnrin àwọn méjì ṣe ni pé róòlù wọn sí yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó yá olóṣèlú náà kan máa yá because wọn náà ní center of attention. ó ń kálukú mọ̀ kọ̀m̀pìtì lórí ẹ̀ pé tó o bá ti ń pìtì lágbájá ẹ̀tọ́ kò wọ́n dínkù. ṣe ìyá nìkan tẹ́ ẹ bá níyàwó títà yín bá gbé pẹ̀lú tó èèyàn lè yọ ọmọ bí ojú tí ẹ bá fẹ́ ṣe ní ẹ̀kan méjì kan wà lọ́tọ̀ọ̀tọ̀ tó dà sọ pé nǹkan ò bá ń ṣe fẹ́ nìkan ẹni tí gbòmù. òun ló fi gbé tó báyìí kó bá rọrùn bẹ́ẹ̀. àwọn obìnrin ní pọ́blẹ́mù wípé nǹkan tí wọn ò bá mọ nǹkan tó ń ṣe fẹ́ lómi kódà kó ṣe fẹ́ ní ìyẹn ju tiẹ̀ lọ tẹlu mí ìyẹn ní máa ń tóbi lóde kó fẹ́lẹ̀ yọ àyè ten million kó wá fẹ́lẹ̀ ní one million kí ó lè wá sí one million ra pọ́ọ̀tù yóò sọ fún ọ pé ah ó yẹ pé pọ́ọ̀tù eléyìí ó rà fóun pé ah. ọ̀hún lọ́dọ̀ lè rẹ̀ pé bọ́ọ̀tù wo lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n pè bá àwọn ilé ìgbésẹ̀ lòun náà tún fẹ́. ilẹ̀ mẹ́ta fẹ́ kàn sáà mọ́ mánéjẹ tó àmọ́ òfin irú kan lè yóò fún wọn àmọ́ èyí ó gbà kan Èèyàn náà, èèyàn náà wọ́n ti yé máa ṣe. Ẹ̀dọ́ra, gbogbo àwọn akẹ́lẹ̀ ẹ̀dọ́ gbogbo àwọn akẹ́lẹ̀ wọ́n Ẹ̀dọ́. Ẹ̀báwọn èèyàn náà máa ń sàwọn nǹkan wọn náà gbáà. Èmi ò sọ pé ó lè ní bó ṣe wùlá ṣùgbọ́n ìyẹn nígbà tó fẹ́ràn yà yàwó rẹ̀ ní hajj tó ti níbo ṣe tó ní nítorí wọn máa ronú kìí ṣe bàbá láti lè sọ pé ìtumọ̀ ẹ̀ ni pé ó gbé òun àwájú òun kìí sọ̀rọ̀ hajj nǹkan ló wà áfta nítorí ní ìmí ọ̀pẹ́ ìgbà báwọn ìlàjì máa ń tẹ àwọn nǹkan wọn náà ẹ́ ní gáàsì yìí ní wà ìjọba ìbẹ́ ṣe ẹ̀ sọ fún yà yín pípọ̀ ọmọ owó lẹ́ ń fẹ́ ní ẹ̀ṣẹ́ hajj lẹ́ ń fẹ́ àbí ẹ́ àbí ṣẹ́ lẹ́ ń fẹ́ àbí kẹ́ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin kọ́lá àwọn ìyàwó wa náà bẹ́ẹ̀ bá ronú tó ló fẹ́ sí nǹkan tó fẹ́ pílíìsì ó tún lè jẹ̀rí ju kó ṣe nǹkan sí kó mú nǹkan lọ kọ́lá ní ó padà mú gẹ́lẹ́ mọ́tò tó fẹ́ sí. ẹgbọ́n tọ́lọ̀ ti dáhùn obìnrin ni kí wọ́n ní o fẹ́ ṣe dá ní ìkàwọn lọ ní kíkù fún ìrìnàjò ìjọba ti lè ṣe báyìí nípìn ìjọba ọkọ̀ ọkọ̀ ni pé àbúrò máa ń tẹ́ ṣe ẹ̀fọ́ wọ́n rò pé ọgbẹ́ni òlé ohun tó wà náà nì owó ni wọ́n fẹ́ ṣe ń bẹ́ tó bá sì ti mú ètò bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí sẹ́nì kejì bá ṣe o tó bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìyá náà ẹ̀yìn tí kéèyàn bá ti mọ̀ pé wọ́n bá ti kéèyàn pè é mjẹ ẹni gbọ́ pé bóyá àwọn ènìkan mọ̀ ọ́n wọn ní ájì o lẹ́yìn tẹ́gbẹ́ pé ènìkan kọ́ mi yẹn ìkọ́kọ́ lọ́wọ́ náà wọ́n kọ̀ gbọ́nà ọkùnrin láti ma gborí yìí tí ó ya wọ́n ni kọ́lù kúnlọ́ yàwó yàwó ẹ̀rẹ́ pé mọ̀rán ẹ̀pọ̀ ń kọ́lù náà nke mọ̀ bínú sí tẹ̀ fáwọn ẹ̀sán bínú sí pé ẹ̀sẹ̀ wá gbé lágbájá àbọ̀ ẹ̀sán bínú sí kéèyàn ẹ̀rù eh, náà ni pèsè ìkẹta jọ́mẹ́lò lálò láyé tààbí gbọgbọ́n sí wàhálà ti gbò yóò dágbọn obìnrin ọkùnrin tí wọ́n dìde nǹkan òtí fẹ́rí tàbá ti fẹ́ fẹ́yàwó ọkùnrin ní ń wá obìnrin owó rẹ̀ lójúlẹ̀ ti wá kó má kùnà èyí tí ò bá lè rí kó béèrè yes tí ò bá lè rí kó béèrè a nìkan báyìí ló ń wá èmi ò lè gbọ́ ọyé bóyá sọ fún mi mo lọ fún mi wá kàwé wọ́n sọ fún mi pé òun kàwé kó sì kàwé fi pé ẹni bá tó wá kàwé láwùjọ tó wa tó lọ àbí tẹ́ bá tẹ́lẹ̀ máa ẹ̀tọ́ kàwé ní ń wá o ẹ̀yìn ọ̀rọ̀ àti bẹ́sìkì lọ rẹ́sẹ̀ sí ìfẹ́ tó kún kájú bẹ́ẹ̀ lọ ni ẹ̀hẹ́n tọ̀ bọ̀ tí èèyàn bá ti wá máa ti ń wá náà experience náà ni pé àbó lè yóò ṣe ẹlòmí ìgbẹ́ tóun náà lọ secondary school àmọ́ kò sí wa ẹ́ testimonial kan ló ní principal ló kọ ṣe pé òun náà wá òun àwọn oníṣàlùfẹ́ tó fà fẹ́ dà so ìyẹn lèyìn ó mọ̀ ọ́ irú nǹkan tí ẹ bá ń wá ó ní kó sọ ok mo wẹ́n tó kàwé wọ́n ní ah, mìíràn kàwé ẹ e látòkè nri ka ṣé investi ní à kọ́ ṣé nd ah, ní àbí nc sọ báwọn òun náà ti máa mọ̀ pé irú ìwé tí wọ́n ń wí kéèkàn sọ̀rọ̀ pé ń he òyìnbó ní ó má lọ léèwé gan gbogbo fònẹ́ ló mọ̀ sọ ẹ̀ máa fún iṣẹ́ ti rí ẹgbọ́ ẹ bá rọ ọmọkùnrin àwọn ọmọ yóò sì mọ̀ sọ àwọn ìgbà ayé ah, tó lẹ́jú ní àwọn ìlú ilé yóò fi gbogbo mú sọ báyìí gbogbo ọ̀dà ìṣẹ̀rùn ó bẹ̀rẹ̀ òkú gbogbo owó níwá intelligence ọ̀rẹ́ jẹ́jẹ́ nìkan tó ìbò ní o mi lè mọ́ ọ̀sẹ̀ jẹ́jẹ́ nìkan tó ìbò tó kọ́ mọ̀ gan dé gọ́là gan kù náà rẹ̀ gan wọ́n tó máa sọ so èèyàn lèyìn ó béèrè and mo dẹ̀ fi pẹ́ńtẹ́yàn wá fẹ́ tí bá ti ń tóbi fifteen years ẹni wọ́n tàn ẹni wọ́n tún ní só lọ́lé kí ó tún tàn pẹ̀lú eléyìn náà ṣé kìí ni kò sí Islam fàyè gbà pé téèyàn bá specify pé nǹkan báyìí léèyàn wá lára obìnrin tán bá tààyàn pẹ̀lú ẹ̀ pẹ̀lú ásàrò mọ́lọ̀kàtọ́ tó wà ní mọ́tàn mọ́mọ́ yìí pé nìsín obìnrin kan báyìí ó wàá bá a bẹ́ẹ̀ ṣẹgbọ́n ó wá fi wọlé o lè kọ́ lẹ̀ kódà ń tó tó ń ṣe ni wípé ó kún bàtàdá àti rẹ̀ padà lọ́wọ́ ẹni tó tàn pé tó bá yẹ pé pẹ́rẹ́ǹtì ọmọ yẹn ló bá tàn ìtumọ̀ ìgbésí ìgbàgbọ́ ìsọmọbìnrin nígbè òun wà ìdájú sọ́dá kì í ọ wàá gbà padà lọ́dọ̀ bàbá àwọn pé kóhun kí lè fífẹ̀ bá ń gba ìwọ ló sàmí tó kìí ṣe nǹkan tó yẹ fi ń ṣeré ìgbọ́sọ̀ láyé kí kò rárá gbé e sí pé wọ́n ní wọ́n fọpọlọ rẹ̀ ṣeré pẹ̀lú ẹni tí mo bá gbé yóò kàn máa wò pé àtà ah, tí bọ̀ síbó ló kàwé pé ẹ ẹ mo kàn yóò ṣe gbé e gan yóò lè ní síbó ló kéwú èmi ò mọdé kéwú tẹ̀ ń sọ ni mo bá lè bá tà àsálẹ̀ ń sọ ni àwọn náà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ ti sọ ni mo ṣe dáadáa pẹ̀lú àmọ́ ẹ̀yin náà ṣe dáadáa pé nígbà tó ti bímọ ẹ̀gbọ́n mi tó ti bímọ kó ní sòrò kó ní sòrò fáàfà antagra oníṣẹ́ wọ́n ẹjọ́ lọ lọ́wọ́ fi ìkọ́ ìrànlọ́wọ́ fẹ́ ẹni kó ìlànà fún àwọn tọ́lọ́wọ́ àpòrè tó pọ̀ síbẹ̀ síbẹ̀ náà sún òyìnbó gẹ́rán ti sọ mọ́ndìlá àwọn náà ti sún òyìnbó ẹ ìtọ́wọ́ wàá ṣe dé òní wípé ó lòun ò lówó tóun fi fẹ́ yàwó mi ìwọ ló lọ kí tó bá lọ táwọn ọmọ rẹ̀ yẹn báwo lè lè ṣòkú tó ìyàwó tó bá fẹ́ tó ń fẹ́ tó tí àwọn ẹ̀sán bá gan pé èmi ò lè tọ́jú ọmọ ọlọ́mọ gbọ̀wọ̀ tó ń ṣe lè tò ìbò níbo tàbí kéjì lọ́tọ̀ kò ní wọ́ọ̀kù ẹni ẹni jẹ́ pẹ́ jù ó tó a ah, fifteen years kì í ṣe marriage fifteen years èèyàn máa ń break by ẹ̀gbọ́n mi and again <laughs> obìnrin ò ní tẹ̀kẹ̀ yìí ti tẹ̀lé ẹnikẹ́ni sùúrù náà

èèyàn. Thank you kí obìnrin lọ kọ̀mítì ẹ̀nà ẹ̀kà iṣẹ́ rí dáadáa náà lè sáàtì yẹn sọ lóòtọ́ ṣùgbọ́n ṣe rí ẹwọ́n máa sọ páwọn obìnrin ó lọ kọ̀mítì obìnrin wo ni ó kú akẹ́ndọ́gbọ́n ní fòyí lọ́bẹ̀ lọ ni ẹni obìnrin yìí ẹni rẹ̀ yìí kí gbogbo tẹ́rù bí òun oníkọ̀míjì gangan ṣùgbọ́n dé ojúlówó ní sàánú ẹgbọ́ ìyáàzọ̀ ọlọ́run bó lẹ́yìn ọmọ mẹ́ta fifteen year of marriage kọlọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀bà ọlọ́run bó then tẹwárí tó bá fẹ́ yàwó mẹ́rin ìgbà tó náà tóbi náà ti mà pé tọ̀ ó kẹ̀kẹ́ ṣe pé àwọn ah, fẹ́ràn rẹ̀ nìkan tó náà bá fẹ́ kò ní jẹ́ gbọ́dọ̀ fún ma wáyé expect bí obìnrin kò ní fa wàhálà yóò fa wàhálà pé mọ̀ fa wàhálà pé tó mọ̀

àwọn náfílà onírùkú àti sùúrù rẹ̀ ok ok yáàdì yáàdì ṣe ṣe ráwọn yẹn bọ́lọ́wọ́n bá ti sọ fáwọn bànú Israel tí àtẹ̀sàbìlú nà owó adná ìlẹ́bi owó àkàyè tẹ̀rígbà mi àná ọ̀nà bá ṣètọ́nù yóò dá kéèsì rẹ̀ rú ó sì máa ṣe pèlè ra rẹ̀ ìjọ fi àjọ ló máa tọrọ ẹ́ ṣé àwọn bó ṣe rí ó dàbí bí ṣètọ́nù ṣe fẹ́ fi àjẹ òyìnbó tí ń gbádùn nílùú ẹ tó wá ní bóun ṣe mú láfíríkà yìí òun náà fẹ́ gbé ọjà lórí kóun náà máa hawk nínú traffic sẹ́mọ̀ tán òyìnbó ń ta pure water tó pé èyí tí ń ta pure water kan fẹ́ sá kúò níbẹ̀ olóòun náà fẹ́ fílẹ̀ ìtumọ̀ pé ṣètọ́nù ti dagbárí ẹ̀rù ó ní wọ́n bọ́lá jẹ́ yóò ní lára gan ní wù ẹ̀zámpù rẹ̀ sì bẹnu Quran ẹ̀zámpù àwọn Israel ẹ̀zámpù àwọn sábà ọlọ́run bá ròyìn àwọn tó ń nílùú sábà ní Yemen fún wa ọlọ́run gbogbo rẹ̀ lòún ọlọ́run bá fún wọn ní ìlú tó dáa wọ́n ní tó jẹ wọ́n tó gbẹ ṣùgbọ́n tó ti lẹ́kọ̀ọ́ ṣe lọ́nà ìjọba ìwọ̀lú wọ́n yọ ọlọ́run rọ́bà bá ibẹ̀ náà náà òbí náà parí ọlọ́run bá àti máa ń tíráàbù níta bá ti kú olùwàkùn kan lú mi yẹn tó ṣe pé ní ti ọkọ̀ kan wá lẹ́wà tí àbúrò bá ń lọ tí ìlú bá já mọ́ra wọn ẹni tó fi náà pẹ̀ náà ìbá pẹ̀lú já mọ́ra ibi tó fi náà náà lè nam pé ọlọ́run bá ó fi níbi ìlú wọn tẹ́ bá mẹ́rin tẹ́ develop pẹ̀lú ìtọ̀kabalẹ̀ wa wọ́n wá ti yúùtù mọ́tẹ̀ yẹn láwọn wà mí àdúrà àwọn ẹgbẹ́ rọ́bà náà bá ìdè náà náà wà bẹ́ẹ̀ náà sáré náà ọlọ́run bá ti rìn tí ìrìn rẹ̀ ń yá yìí sì jẹ́ kó jìnà afẹ́ ní pé ẹ́ pé adájú bí a kan irú bẹ́ẹ̀ náà ni àwọn bàbá Israẹli náà nígbà tí wọ́n kú ní Misra Ibrahim fi àjẹ wọn tọ́lọ̀ wá sórí fún wọn ọlọ́dún àbí ẹran ẹyẹ àti dòdòǹgbà làbàbà máa ń tu ní òní táwọn sọ ẹran ẹyẹ oúnjẹ gbogbo hmm? rárá ní sọ fún Musa ni pé ah ọlọ́mọsá wà láì dìbòyìn lánàfíà látọ̀ àmìwà ìlú jẹ́ ìpínlẹ̀ lábàá jẹun gbà ní sọ fọ́lọ̀ ọba rẹ̀ a fẹ́ dáko ẹgbọ́n pé tilẹ̀ ńlẹ̀ ló kù a fẹ́ jẹ ká dáko kájà lùbọ́ sáà kájọ pé ah alẹ́ ìdìbò sáà ni ah irú àgbá pé èèyàn wò lẹ́yìn àtàkùn yìí náà lè bí wà á ná ilẹ̀ bí wà kẹ́ èyí tó kéré lẹ́bẹ̀ẹ́ fi pààrọ̀ èyí tó lóore bẹ́ẹ̀ náà làwọn oníbìdà àwọn bídá ayé àwọn ni àtẹ́sẹ́ bí ilẹ̀ lè bí wà ádínà ilẹ̀ bí wà fẹ́ tẹ́lifẹ̀ bá tí kàrámà rọ́kùn kò nígbà kójú tẹ́ bá sọ fún pé tọ̀ lábẹ́já rákà méjì ó wá bẹ̀ lọ́kọ̀ lọ́kọ̀ ọlọ́mọ ya oyè kọ yìí ànábì níka ṣe sọ fún pé sórí tó wá sí rákà mi wà lọ sọ fún fún bó bá ṣe ń kàrámà rẹ̀ sí yóò ṣe máa lù jẹ̀ ní lọ́dọ̀ rẹ̀ sí ẹwà wíláwà ni tẹ́bá ti wá wíláwà ní máa ṣáà

àfáàgbà tó ṣẹ̀ṣẹ̀ fi ẹ̀jọ́ ẹ̀ ni wọ́n ní wọ́n sọ̀rọ̀ yìí wọ́n kó tàbí ìsìnkànbọ̀ kan tó kó tàbí ìsìnkàn kó tẹ aya wọ́n ní aya ọlọ́run ọba tọ́lọ́run bá sọ pé wà èmi ṣe ìlà yusabiru bihamdi wàlákin látàkọ̀ọ́nà tẹ̀síwì àwọn ẹ́ wọ́n nípa yí aya yẹn ọlọ́run bá pé inna Allah kana haliman ghafura àbí pé tọ́lọ̀ bá lo kẹ́lìmà halim tó lo ókọ̀ ẹ̀ halimu mi ni ẹni tó ní faradà pé dàkí ó ti ṣẹ́ àmọ́ kò mú ọkùn pé sáà mọ líǹkì tó wà láàrin subhanallah àti pé èèyàn ti tẹ́lọ̀ wọ́n wá mú hadith lọ́mọ amọ́dù wá pé pẹ̀lú subhanallah àtọ́lọ́wọ̀n ọba káàkiri tọ́lọ́wọ̀n ọba olọ́lọ́wọ̀n ọba fún ti ṣáàdù ti bẹ̀rẹ̀ pé ìtí àyà náà ń wí ni wípé mozarzi fẹ́ yẹ mozarzi fẹ́ ja gbogbo wọn a àwọn yìnyín gbogbo ìgbà ẹ̀yìn èèyàn nìkan náà ló ṣe wípé àwọn nǹkan fẹ́ kó o yìnyín mo ìṣòro sáàsì kì í fún yín pẹ̀lú ẹ̀ náà mi sì fi ajẹ́ ṣé ẹ bá mọ ọbí aláàzín ó yẹn jẹ sọ́lá sọ pé afdọ́lù the best ni the best wọ́n sọ wọ́n sì fi àgbọ̀nà alhamdulillah ti jáde àwọn ṣé gbọ́ kan àwọn yìí máa wo kí ló ń rìn yẹn ṣe ẹnì yẹn fẹ́ abdullahi bin judan tó máa ń ṣe dáadáa láti ìjà ìlíya wọ́n wá sọ pé àkúrò hájà tí amukọ̀dì kàfà إذا أثنى عليك المرء يوما كفاه من تعرضه فنا ṣé kí n sọ bùkátà mi tí mo fẹ́ kó ṣe fún mi ó fẹ́ yẹn nìyẹn ó fún lówó ṣé kí n dákọ̀ ẹ̀ àbí ìtọrẹ rẹ tó máa ń sọrẹ àwọn kan ní àbáwúta àwọn kan ní àyáwúta kákàlẹ̀ àbáwúta àbí ìtọrẹ rẹ tó yẹ kó tó mi pé kí ìfẹ́ kan má dákọ̀ ẹ̀ kúrú sí tí èèyàn bá yìn wọ́n jọ kàn ẹ́ tẹ́ ẹ bá ti yàn ọ́ bẹ́ẹ̀ ṣe yàn ó ti tó kọjá kéèyàn sọ pé nǹkan báyìí ló ń bẹ́ tẹ́ẹ̀ bá ráwọn alágbe tí bá ń kíyàn kí é sọ pé fóun lówó ẹ̀yin ni báyìí ẹ̀yin ni báyìí ẹ̀yin báyìí nítorí yóò tó owó náà ni ó mú wa ọ̀rọ̀ pé ẹni tó bá dé lẹ́kùn kéèyàn sọ pé fún mi ó tó fún yàn kí é sọ ní tọrẹ ó láhùn ni lẹ́sìn táwọn alágbe bá ti yàn tán tó gbọ́ fẹ́ fún mi lọ́dẹ̀ ọ̀rọ̀ ọ̀gbà alábẹ́lẹ̀ yóò já ẹ̀kọ́ mọ̀ orí pé mo kàn ṣe rí lásán ni so pé alhamdulillah ẹ̀sẹ̀ subhanahu allah lásán pé yẹn ní ọlọ́run ẹ̀gbọ́n ọlọ́run bá mọ̀ pé yẹn ní bùkátà àmọ́ àwọn sẹ́mọ́ tí wíwò yáàbí yàtà lè mọ̀sàbí sí ọba tó pọ̀ ló máa ń gba àwọn èèyàn tí wọ́n bá ń tọrọ lọ́dọ̀ ẹ̀bí lákò bà mí máa ń gbà wọ́n lẹ̀ lákò bà mí ọ̀rọ̀ tó dáa àmọ́ bí tẹ́ńtì ó ti wí tóun bá wá mọ̀ ní kò bá wá tọ́jú kíní ìfisùjú rẹ̀ àwọn ní lọ́wọ́ ṣóò lásán ló fẹ́ ṣe ó ní lọ́wọ́ àtàbátì ti rí ìṣẹ́ láwọn ẹ̀ tí ń rí gbá àwọn obìnrin náà ni àtàwọn oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ọwọ́ àwọn tí ń jẹ́ mẹkáníìkì ìtànjẹ́ ẹmọ́bìnú jẹ́ bígìlà àwọn ní pọ́blẹ́mù méjì sí wọn ò bá sí ilé pẹ́ẹ́nìkan ní sà tó òun òbí rí ṣe dúnìá àwọn tájọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìní tí wọ́n ti kọ́lé wọ́n ti gbé náà sára nígbà ẹ ó lè mú gbàdà kó lọ sẹ́yìn owó gùn lọ àbí ó kọ́ mọ̀dára lọ́rọ̀ mẹkáníkì sẹ́yìn yìí náà ni ìṣẹ́yìn mẹkáníkì pẹ̀lú ìṣẹ́yìn àwọn azizi ìjó lọ náà nì bí ọ̀bá yìí ṣe tán òun náà lónìí pé ìṣẹ́ yóò kírun lónìí ó ti tẹ̀lé lọ́la èyí ni àríṣìkí náà ni ìdọ́ bá jẹ́ sí náà ni ká jẹ náà ni ó sì máa àríkó sì máa jàdúkọ àwọn ọ̀tá ọ̀tá ọ̀tá ni ògbé tó so bá dúró tọ́ ọba fi ta ìdìbẹ̀ irú àwọn kan yìí èyí bẹ́ẹ̀ máa ń ṣe pé já ké máa ṣe mẹ́wàá bẹ́ẹ̀ bá ṣe láka méjì lórí ọba láàrin wọn àtọ́ lọ́rùn hmm? yóò àwọn náà sì mọ̀ ṣùgbọ́n wọ́n ní ìdìkan máa yọ àwọn ọwọ́ kọ́wọ́ táwọn tí wọ́n ń tújẹ má ti sá lọ tọ́wọ́n lẹ́yìn àti yúùsù mọ́ tújẹ ta àwọn ilé tí ìwọ lẹ́sùn wa wípé tó bá dọ̀la àwọn akẹ́ iná àti iná àti ẹ̀ńtà ẹ ti múra látàlẹ̀ inú omi látà sí àwọn àti bá ti yóò bá ẹ́ tọ́ bá ti dá olùgbé ah tí wọ́n mú kọ́rọ̀ jẹ́ hamsatako lọ́wọ́ yẹ́sù olè ah ah lè jẹ́ aláwọ̀ ní yàrá ìjàgà lẹ́yìn tí wọ́n bá sọ ní yàrá ìjàgà wà láyé àsìkò yẹ́ rẹ̀ yìí rọ́ nípa ibi tẹ́ tí máa ń sọ̀rọ̀ láwọ̀ yàtọ̀ ní pé ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn tó ti wá sáájú kó kọ orin kan tó fi yan Ọlọ́run orin kọ̀ọ̀kan tó wá kọ orin aláwọ̀kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú alif orin ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ pẹ̀lú ha ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ pẹ̀lú mímu ìfọ́sí lẹ́ta orin kọ̀ọ̀kan olóòdìdó kọlọ́ọ̀ ó sì gbélé lọ́wọ́ ń tú jẹ ó tún ní ah, àwọn bàbá tó wà ń jẹ ẹnu tí ẹ̀bá ti sáré kékeré yóò kàn bàbá yìí ẹ̀rọ alẹ́ òwìlẹ̀ ẹgbẹ́ sábà ń jẹ o àti ẹ̀yìn ní àwọn sàkákù tó tó ní ogbó tó bá ìgbé lọ́dà fún ìpínlẹ̀ tó dára bí àtújẹ nìyàn náà pé wọ́n ní ìjẹ́ bẹ̀ẹ́nà àdúrà táwọn ẹ̀yìnjẹ̀wọ́ ìdíde igun mẹ́rin ilé ayé ẹwà pé bí ìwà ìkẹ́ sọ wípé èmi ìdíre èmi ń jí lórí ẹni wàlá ó lọ sí ìwọ rẹ̀ pé wọ́n ní sáàtà àwọn kan bẹ tó ti gbogbo fẹ̀rẹ̀ gbogbo yẹn jọmọ́ ẹ̀dídé fọ́nra lórúkú mẹ́rin ní ayé dé ẹwà pé ní ẹwà pé ìjọba yìí ẹgbẹ́ ìjọba yìí ìjọba yìí pé tó wà kó sí àtúnjẹ náà ní sẹ́kọ̀ọ́ fáwọn obìnrin kí ẹ̀ máa ń jẹ jù ṣé ẹni bẹ́ẹ̀ bá ṣe lè fọ́ọ̀mù sí lóbìnrin ó sì lóbìnrin gbájú

èwo ló fẹ́ tọ́ta rẹ̀ kúkú sí tọ́ta rẹ̀ bá kú sọgbọ́n lóòótọ́ lọ́wọ́ bá sórí fún òun yìí òun èyí tó dáa ní pé tọ́ta rẹ̀ wà láyé kú aró rẹ̀ lọ́wọ́ àbá sórí èwo ló fẹ́ kó wọ́n ti wá kú tó gbẹ̀rà ìpádàmú ọ̀rá rẹ̀ pẹ̀lú ọ̀tá kankan dáàbò fáwọn ẹlẹ́ so rí bí wọ́n ti ń pariwo ọ̀tá ìwọ náà ọ̀tá ẹnìkan ìwọ náà jẹ́ àwọn ah, èmi ò ìrẹ́ dáadáa nínú àwọn ah, kìí ṣe pé ẹ̀sẹ̀ anybody tó bá ti ṣe yí pé ụwa n bá ti nílò òun bá ti ń wá kọ́dà kí wọ́n máa mú lọ́ta yóò mú wọn náà so kí wọ́n náà wá owó ṣe ń àwọn kan náà máa fún ọgbà kí mo ṣe wà èyí tó ṣe ní kó mọ́tò mọ́tò ìgbà báwo ló gidi èmi èyí sọ̀tà ẹnì kankan tó bá ti ní kinní kankan wẹ́dà ò ni ìyẹn ń fẹ́ tẹ́yàn méjì bá wáṣẹ́ lọ wọ́n tó ní slọ́ọ̀tì ọ̀kan ni ẹ tó bá já mọ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì àti tó bá jẹ́ ní ọlọ́run ló fi yóò mú lọ́tà tẹ́yẹ̀ méjì bá wá promotion wọ́n ló sẹ̀sáàmù tó báàsì láì fásitì búrú ẹ̀mọ́ yóò mọ́ lọ́tà tó tó máa gbé ah, ọlọ́run àtọ̀mọ́jọ lọ́tà ò ń ṣera rẹ̀ ni wọ́n mọ̀ wọ́n rí láti máa bá jẹ lọ́kùn ìgbésẹ̀ ọlọ́run ọba rẹ̀ bó o bá sàdí sọ tẹ́ ẹnì kankan tó o sì ṣe jàmbá fẹ́ nìkankan ó ní kọ́lọ́run ọba kó sọ níbi aburú ẹ̀hẹ́n àwọn sáà ṣe kì í ta fún àbọ̀tà rẹ̀ tán ewé ní gbogbo gbogbo ẹ̀yìn ọ̀tá mi ẹ̀ nísùn o ẹ́ kí ló dé ọbẹ̀ kọ́ máa lo ti fi ọbẹ̀ pọ̀ lórí lọ́pàá mi lẹ́kọ̀ọ́ sùn mọ̀ ìdàgbà ọlọ́run lẹ́kọ̀ọ́ ọlọ́run sùn so ẹyọ ọ̀kẹ́tùnà tó fi kún náà tó yẹ kó by now ó yẹ ká ti yọ kù láàrin wa àbí ká ní ní ìtẹ̀sí tó bá ti wúlò ó ní pé ká dòde ẹgbẹ́ wa dìde fọ́lọ́run ẹ ẹjá dìde fọ́lọ́run kí lè túmẹ̀ ká dìde fọ́lọ́run báwo ibi tá a ti ń dìde fọ́lọ̀ lórí ẹ̀ ẹ́ a lè sọ ọlọ́run ọba náà ní ìjókó tọba ní káàdì dé kọkí ló máa wí ọwọ́ ni kí ni kí n tó kọ́nà táwọn sọ̀rọ̀ aláwọ̀ àgbàgbà bí ara ọ̀làmìlá ìkẹsẹ̀ ṣé àtẹ́bìlì làwà ni ẹ gbàgbé ẹjá yọ ẹ̀dìdé fọ́lọ̀ kó èwo ni dìde fọ́lọ̀ dòkókò sàdúrà fún ọgbọ́n mẹ́ta ó sàdúrà ó dákẹ́ ẹ́ àdìdé àṣekọ́lọ̀ ẹjẹ́ ká ó ká yọ ọkùn ẹgbẹ̀ tó máa kó sàdúwà fún ẹgbẹ́ bá mẹ́sẹ̀ náà pé wà á sàbẹ́lá àzàbà wà á ṣe jòkó má jà á dìde ọgbọ́n àfẹ́ ṣe gìràgìrà lórí àwọn èèyàn ni pé ló gbé wọn dìde àwọn tó bá fẹ́ jẹ náà ni kò lè wá ń jòkó fún ní gọ́ọ̀nà orí ìrun láti ń dìde fọlọ wọn ò sọ báà lè pe ọlọ́run ọba níjòkó wọn ò láàlè fàdúà níjòkó kò sádùá àkọ́kọ́ tó ṣe pé dídìde ní oògùn ìgbà ìwọ̀n bá tó bá dìde nì àṣọ báà lè fàdúà ní ìdúró o àmọ́ ìtọ́gbẹ́tò kọ́ bá ẹja dìde fọlọ́run yá ẹja kò káyọ ibi tó ti mo tó tó àtọ́ ó lè sẹ́kù sí lásìkò yìí tàbátì yẹn náà ti káyọ òun ni pé àwọn ọmọ wà látẹ̀mú látẹ̀mí skul kan lọ public school wọ́n ó ti àdúrà tàwọn orúkọ Jésù ẹ́ wọ́n wá nítorí ẹ̀mí nǹkan àmùsùn nínà ṣe àdúrà èmi èmi rí pé kámọ́yọ̀ yẹn kú tó bá ti fáwọn olè bá ti sàdúrà ẹ́ torí pé wọ́n yọ wọn ò yọ tàwọn olè ó ti wà wá mẹ́ ìjọ padà dìde pé ọmọ mùsùlùmí padà máa bá wọn wé tí wọn ni ìbọn tẹ́ bá sọ pé àwọn òní kankan ọmọ òun náà gbọ́tọ̀ wọ́n làkúlé nìkan náà làdúrà the fact that ìsọ̀rọ̀ gbọ́tọ̀ àwọn náà wà á sàdúrà àti wà ẹ̀rọ ìmọ̀gbẹ́tọ̀ ilé yóò ṣe kàn irú situation yẹn kódà àtìlé wà àwọn àdúrà nẹ́bì náà ta ṣe a máa ní ìṣe situation yẹn kàrà wà nídìí ìyàwó pé ọ̀yà wà kó lámdélá ìlẹ́dí lábẹ́ta ẹgbẹ́ àlọ́dà àwọn alábẹ́kọ́ láwọn ṣẹ̀rí tó gbẹ̀rẹ̀ mọ́lẹ̀

pẹ̀lú àwọn áyàpọ̀ àmìnà táàrí kìí ṣe nǹkan kan náà ṣùgbọ́n ìdájọ́ kan ni wọ́n jọ ní lálùkìyàmù lọ tọ́ ṣe wá rí ẹni tó ń sọ ohun tí ń sọ kò mọ implication tí ń wí tó bá mà ó ní wípé tá a ní káfíọ̀ kèfèrí wọ́ọ̀dù kèfèrí ó fẹ́ẹ̀ ju múṣírìkì lọ ìtumọ̀ ní pé gbogbo múṣírìkì òun ni káfíọ̀ àmọ́ kì í ṣe gbogbo káfíọ̀ ni múṣírìkì àmọ́dájọ́ wọn kankan náà ni òlọ́rọ̀ inú lágbére ni ó jọ wà ṣẹ́gbọ́n mi mo ní wọ́ọ̀dù kìíní kúkú kìíní ó fẹ́ ṣùgbọ́n tẹ́ ìdájọ́ tẹ́ni ìyẹn fẹ́ máa lẹ̀ máa kò gẹ́ẹ̀tì ń tàwọn ibẹ̀ ipe ṣé a lè pe alkitab pé mushiriku ni yẹ a lè pè bẹ́ orúkọ ṣírkù ló ṣe ṣùgbọ́n sáàfún ní ìdájọ́ tà ń fún mushiriku níbi káfẹ́ àti kájẹrẹ no ọ̀pọ̀pọ̀ ní ṣù máa jì fún lẹ́sàkù tí ó mú bá ṣé tá bá rí ẹnìkan nísìn báyìí bá ṣe pé ó káwò sùsùn ẹgbẹ́gbẹ́ òun ó wò sùsùn ó ní ṣéèkì lágbájá òun lọ́lọ́run ọba mi lórí bẹ́ẹ̀ ṣé bó ṣe ṣe ṣéèkì ṣe mú ṣíríkù àmẹ́ni yìí máa ń kírun ó ń gbàwẹ̀ ẹni yìí o bó bá fẹ́ pẹran bí wọ́n ti bísmìlá Allahu táàjẹ̀ rẹ̀ àbá mi ẹ dára ẹnìkan ó kọ̀ ti ṣe na inú ìsìláàmù náà ló wà ó sì gbàgbé òṣèlú ìwọ́n ń ṣe ẹ̀kọ́ olùsọ́gbọ́n ní ṣe bóyá ní sàárì ó ó dáa yóò yàrá bísmìlá Allahu Akbar sáàjẹran ìyá báyìí jẹ àjẹ́ àjẹ́ àjẹ́ ìtàtì jẹ́ òní wípé ẹran ni wọ́n ní wà látàkùnrin mímọ́ lẹ́pẹ́sùn láàrin ẹmẹ́jẹ̀ ìfò dákọ̀ọ́lọ́ lórí ẹ̀jẹ̀ kò ní ṣe pẹ̀lú personality and tindu torí pé nǹka ẹ̀sẹ̀ kí mùsùlùkù ṣe ni pé kó má dà kọ lọ kó dà kọ kàn mí torí pé ẹ̀sẹ̀ rẹ̀ nu wọ́n ní tó ti dá papọ̀ eléyìí ò bá rẹ̀ mú sí ó dẹ̀ ṣe ṣírùkù ó wá rí ilé nǹkan tán ká wí náà bẹ́ẹ̀ e. pẹ́ran yes tó bá ṣe yí pé òun bá òun bá jẹ́ bẹ́ẹ̀ àmọ́ àbàtí ọ̀lúwa ẹ̀wọ́n ó wá dárúkọ ọlọ́run kìí ṣe tó dúpọ̀ tó láwí tó bá dárúkọ ọlọ́run fún nǹkan tó dúpọ̀ tó àlè jẹ ẹ̀ẹ́ pọ̀ nífi iṣẹ́ ní ìwé alábàjọ́ ló wá ó wá fẹ́ bí ọ̀ràn ó kọ ọlọ́run ló wá dápọ̀ á ní kẹ̀kẹ́ ti pẹ̀lú pàṣẹ tó dápọ̀ kọ́ ẹran yẹn pé ẹran yẹn afẹ́ jẹ owó kọ́ dápọ̀ ńlá nídìí Ee. ee òun náà sì wà ń bẹ̀ òfin náà sẹ́yìn múlẹ̀ yìí dìfẹ́ yìí bẹ́ẹ̀ mọ̀ bóyá òfin náà ṣe àgbàlẹ̀ ńlá ẹ̀ ṣùgbọ́n àmà náà sọ ni pé iṣẹ́ tó bá ti fi ní àlàyé ọlọ́run fẹ́ wa mọ́sálà ìfẹ́ tó bá jẹ́ tọ́lẹ̀bẹ̀ ìtẹ́bá fẹ́ kà ẹ kà á ní Muhammad Sadiq Hasan Khan Al-Sinawji ó ṣe àbíkìn bẹ̀rẹ̀ báyìí Shawkani ẹ̀mú Shawkani Shawkani ṣe tíra àdúrọ̀n bàhíyà ṣáàrù dúrọ̀n bàhíyà ní àwòrọ́dọ́tù nàdíyà Sadiq Hasan Khan ló kọ ọ̀rọ̀ nàdíyà ṣáàrù bá ní wá ṣe tààlì lórí ẹ̀ wọ́n pè ní àtàlì kọ́tù rọ̀bíyà wọ́n wá tíra ẹ̀ lórí wá bọ́lùs méjì àti mẹ́ta ni ṣèdè Hasan Khan ló méjì point sọ̀rọ̀ ó wá sọ bẹ́ẹ̀ iṣẹ́ máa àfiwúlò ọ̀rọ̀ yìí ó ní pé ọlọ́run ọba gbogbo nǹkan tá a mùsùlùmí òfin ní fún yẹlẹyẹlẹ lọ́wọ́ bá ṣe ibi tá a bá tẹ̀ rí láwùjọ wa dáhùn ìbá tẹ̀sán àwọn kèrè rí kèrè rí náà kèrè rí náà kèrè rí náà kèrè kan náà kèrè kan náà tó wá fẹ́ gbé dájọ́ pé orí ẹ̀sìn fi ní jẹ ẹran rẹ ní ọlọ́gbẹ́ àlejẹran ẹlẹ́jẹran nu yóò báwọn àwọn fẹ́ẹ́ ṣe lónìí àwọn èèyàn tán pé ìlérí lójú a ní pé tẹ́kẹ̀dẹ̀ lójú tó ń dápọ̀ ọlọ́run ọba lè lórí pé torí ẹ̀ lẹ́sìn pé láwọn àbá tí ọba ń kọ́ mọ̀ bá mùsùlùmí kó wájú ẹ̀rọ sókè lọ́dà tí èèyàn jẹ́ kí a fi ọjà mo ṣe tó bá ti pé ọlọ́run yóò bá dá lórí tó bá fẹ́ ẹ́ jẹ́ bóyá ṣe pé téèyàn jẹ́ kírísítẹ̀ náà tí ò bá dákọ̀ kankan ayẹ́ ẹ̀yẹ́ wo yes because ọlọ́ọ̀ bá ẹ̀fẹ̀ ti fi wálẹ̀ fún ó ní wọ́n tó ámúlẹ̀ náà tó fi dára hílò lápò wọ́n tó ámúlẹ̀ hílò lá tí ò bá dákọ̀ kankan ẹ̀hẹ́n ó ní tó bá bàbá wá mọ̀ ní méjì ní jẹ́ rí tó bá tá a bá mọ̀ kó dákọ̀ nǹkan mi ẹ́ á jẹ́

láwàá lu áyà mi fi gba áyà díẹ̀ pé wà mọ́ òhìlà lọ́gbẹ́ èrè ìlàdìdì áyà mi láti gbá ni pé tí ẹgbẹ́ ìṣe pé ìṣòro adé tí mùsùlùmí náà bá fẹ́ pẹran tó bá mọ̀ọ́mọ̀ tó òfin tó tó bára ti dákọ̀ lọ àjẹ́ bọ̀ tí mùsùlùmí náà bá wà mọ̀ọ́mọ̀ dákọ̀ mí yàtọ̀ lọ àníjẹ́ sẹ́mà ewé pé pé kọ́ ní ọdún ogun àbí kí nìkan àníjẹ́ kò bá sọ káfíńtà so ọlọ́run ọba ti wá àwọn ọ̀pẹ̀yẹ tó protect àwùjọ mùsùlùmí ni níjọ́ tẹ́lẹ̀ fún ọ̀sán fún ọ pé ẹ lè jẹ́ra àdúgbò yóò wá gbogbo àwọn èèyàn ti tó ń bí dáa wọ́n ti kí náà gbogbo ṣé wọ́n ń dá orúkọ ọlọ́run kí ni wọ́n wí tọ́wọ́ fẹ́ẹ́ ju bísí ńlá aláàpàtà ọmọ ìjẹun lọ so now ẹni yẹn nǹkan ìlẹ́lẹ̀ yóò separate ẹ lè ráwọn èèyàn tẹ́tù wọn kébì ní papọ̀ wọ́n lẹ́bi àwọn àdájọ́ kan tẹ́lẹ̀ wọn kú ara àdájọ́ tó ọba ti yọ alùpùpù mi ọ̀rọ̀ jíjẹ ẹran wọn àti káfẹ́ wọn ẹ́ ó yọ wọ́n kù ní ẹgbọ́n mi pọ̀ ó sì láwọn kan tó yọ wọ́n kù ń bẹ́ tó jẹ gbogbo wọn papọ̀ ẹ́ iná lẹ́bí iná káfàrú rí tó máa ń wọ́ wọn papọ̀ ní ń lọ wọn ní sàdédé ìlọ wọn ó ní wípé ṣe àdédé báwọn níbi ìlú sàmẹ́bí yìí sàdédé kan wọ́n sì bá sọ̀rọ̀ mọ̀júùsì tó ní kankan ti ń ṣe ìlú lẹ́sì bẹ̀rẹ̀ ilé ẹ̀wà fàájì náà bá yọ wọn bẹ̀ ọ̀sọ̀ tó lè sì ṣe eh, ṣírìkù torí pé ànábì ìsáájú náà ànábì ìsáájú ní rọ́bí wà fún bàkún ìnáwó máa ń yí sí sí ìlà àdébì ìsáfúnra ìsọ ẹ̀sìn ọlọ́run ọba ọba omi àtọrọba yìí ẹni tó bá tẹ bọ́ sọ́lọ̀ àdébì ìsáfúnra sọ ìwé olùfẹ́ tó bá ti sìn nǹkan ní ìyàtọ̀ sọ́lọ̀ tó tó tẹ̀lé ṣírìkù náà ló ṣe so ṣírìkù nìyẹn ní ìtànṣe yẹn ṣùgbọ́n ọlọ́run ọba ó ti sọ pé pé

ọ̀nà lẹ́lẹ́ ọlọ́ni iná lọ́ha ṣàrọ̀ mínà ní mọ́mìnì na àǹkúsà ohun àmúwà aláhùn bí anà láhùn mú ìjánà ọlọ́run bá ti ra ẹ̀mí àwọn mọ̀mìnì ó sì ra dúkìá àwọn pé àlìjánà jẹ́ ti wọn kí ló sọ ó ní yuqatiluna fi yá yọ lè sáà mọ́nà wà lóòrùn wà bóun náà ẹ̀ tó ni wọ́n sà sáà ní gbogbo ọba ti wé kinní náà mọ́rí òun. ẹ̀ ń wé kinní sàwúdí mọ́rí ẹ̀sìn lálàjì sàwúdí ẹ̀ ewu akinní sàwúdí ṣùgbọ́n ìlú lágbáwá ó ti wá bí jájá ọwọ́ ìsọ̀tàn. èèyàn ṣiṣẹ́ pẹ̀lẹ́ dé ṣe mùsùlùmí ẹ̀ ṣe dára pẹ̀lú ẹ̀wọ̀n náà ṣe dára pẹ̀lú ẹ̀ kó wá rán yẹn ní hajj kí ni status hajj lọ jẹ́ kí ni status ẹ̀mí bó bá rán ẹ̀ ní hajj ìyẹn ní hajj hajj yẹn wá sọ̀dí ẹ̀ ọlọ́run sì gbà tọ ẹni yẹn tí yóò gba aláda kò ní gba aláda hajj ṣùgbọ́n inú rẹ̀ ó ti dára tó ẹ máa béèrè pé àbọ̀ tún ní sí pé ká sọ́ọ̀pù ẹni nígbà tó gbàdúgbà kan bá bá tí ó bá fẹ́ràn ẹ̀ ní hajj aláàní sọ́ọ̀pù ẹ̀ tó kóore ṣé nìsín níjọ́ tẹ̀mí bá bọ̀ wá sí júmọ́ níbọ̀ mi tó ń jẹ́ kírísítẹ́nì lóun fẹ́ gbé mi mọ́tò àbí ọ̀rẹ́bọ̀lẹ̀ ńlọ ńlọ mọ́sálásí júmọ́ ó sì gbé mi kí n wá ní gbogbo ní gbalára kó má gbé mi jẹ́dẹ́ mi rí dáadáa lórí àṣírí so ẹ ibi tó ti wá wúlò fóun náà òun ni pé ọlọ́run ọba àníṣòfò àdìgbò yìí wa pé gbogbo ẹnìbọ̀ tí èèbá ṣe mùsùlùmí ó wá ṣe dáadáa Saudi Arabia ó wá gbá ìsìláàmù ìsìláàmù rẹ̀ wá dáa gbogbo dáadáa tó ṣe kó tó lè fi ọlọ́run sí fún so tó lè la ibi tí jẹ́ ní ìbá ṣe mùsùlùmí kó má ṣe dáadáa ọlọ́run bá bá hange ẹ bó ṣe wà ń kó náà yẹn ní hajj tó bá padà wá gbà ìsìláàmù ọlọ́run wà fún ládàá pé àkóónú lágbàjá ní hajj ibùdó ìgbà tó bá sàn wọ́n sọgbogbo oore ló jẹ́ fẹ́ni tí ó ṣe sí ẹ̀má dìsọ́rí jẹ́ kìí ṣe ládá nìkan nìyàn fi ń ṣe ní ẹ̀rí gbà àìmọye olóṣèlú ti rán ẹ̀ ní àjíṣò wá ládá ó fẹ́ kó dápọ̀ pétọ̀ ara àwọn tààkùn ṣe náà nù ṣé pé wá sórí fún wọn ni tó wá ní àti ìwádìí ládá kò ní kọjú tó ládá jẹ so dáadáa lóṣù kéèyàn sì dúpẹ́ fún rẹ̀ tó bá ṣe kéèyàn sì ṣàdúrà fún bájẹ́ hajj náà bá now ee ee ee ojú méjì ni rí owó olùdẹ́rí o èmi tọ́fẹ́ ní àjínà èmi náà wà lára aráàlú àbí ṣẹ́mi ò so wọ́n wá ní a ah, but ṣẹ́ṣẹ́ kó fi ṣe nù mo ní òun ni wọ́n kó sí lọ́wọ́ ó lè sọ pé lára nǹkan tó òun fẹ́ fi ṣe èmi tèmi náà jára àlú òun fẹ́ fún bí ó ti wá lọ ní ọlọ́wọ́ bó bí òun wípé a ṣe priorities rẹ̀ kó ṣe òun ló ṣe òun pé ó kàn ń kówó àwọn èèyàn oró ń òun mẹ́nìkan torí kó jálè rẹ̀ ojú ní àjì ojújù kan yóò ju ojú ilé nìí ẹ̀gbọ́n a ní mi ò ní rojọ́ ilé ìbí ní rojọ́ ni pé aráàlú lèmi náà dòòjì èmi náà lẹ́tọ̀ọ́ sí tó lẹ́tẹ̀ ni pé òun ní òṣèlú ìsúná rẹ̀ ráì ẹ̀gbọ́n mi nǹkan tó ní kápá ni ó ṣe ẹ̀hẹ́ owó òlú ẹ̀sìn tọ́jú ará ọmọ ìlú ọ̀nì lẹ́tà note ní second republic ẹni tó jẹ́ gọ́vnà Kano State wọ́n pè ní sábúbà kí n sọ lẹ́yìn bàtí rí mi jẹ tán seventy nine eighty three tábà tí lórí jẹ kò wá kò mọ̀wé rárá kò yẹ wọ́n mọ̀ bí àjẹ rí mi ni pé kò ní wọlé ìwọ sí mi ní pride jẹ tábà tí lórí bàtí wọ́n wọlé ẹ̀gbọ́n òpẹ́ tán padà gidi kú wọ́n wá dé ní gọ́ọ̀mẹ́ntà fún wọn bá wọn káàṣì ó káàṣì ó wà náà àpò nínú àwọn bíi gárámọ̀ǹtì wọ́n ní á ah, kí ló dé pé ní this morning owó yóò kó wá nígbà yìí náà àwọn journalist sọ fún pé kò yẹ kí wọ́n post lónìí what is this money on the government money on the government money in government house ṣé kí ni ẹ̀yẹ̀ ìṣẹ́jẹ̀ private house mi ló wà yìí pé ṣé wọ́n government money ni government money ẹ ti bá ní government house kí ẹ lọ́wọ́ ṣe so àwọn wọ́n jẹ́ ìsan ó dàbí kí n sọ pé nítorí wọ́n lẹ́nìkan ìjọba ọ́fíìsì palliative àwọn èyí ìtumọ̀ àwọn èèyàn tẹ̀ka ní palliative náà tẹ̀lé bọ̀ká tó priorities ni ó ti get wrong ọlọ́run ọba yóò bí òun fún yẹn ṣùgbọ́n àwọn tó ń gbà yín sọ fẹ̀ sọ sí wọ́n fún ìjọba wọn fẹ́ tó wà ní gọ́ọ̀mẹ́ǹtì ní agbára pé ó lè wòyàn sọ̀tún fún ìta òun fẹ́ fún lágbájá lówó bá àwọn fẹ́ support lágbájá fún wọn wọn ní privilege fẹ̀tọ̀ kí ló wá ní tàbí kò ní débi hajj òun ni ó jà ní ó ṣe kí ni priority tẹ̀. wíwoṣẹ́ àti ìmáàmù tí ń sọ̀rọ̀ tí ìmáàmù kankan bá ti ń sọ̀rọ̀ má kírun lẹ́yìn ẹ̀ ẹ̀yìn tó sọ pé ẹ̀yìn bá làkà fámílì àwọn ni má dá lóhùn ó gbàgbé èyí ò clear kọjá nǹkan táìsẹ̀ tó máa sọ pé ẹ̀rọ clear kò ní ìdíjíra èyí láti já àfá tí bá sì ń wo sẹ́nà kọ ẹ̀sùn mọ ẹ̀bí ẹ̀bà sọ̀rọ̀ ó mọ implication tó ń ṣe ẹ́ tí ò bá síwọ́ tẹ̀bá ti rí kò ní tẹ̀bá ti kírun yàtọ̀ bẹ́ẹ̀ ẹ̀ kírun ẹ̀ mọ́ kírun lẹ́yìn ẹ̀ wọ́n ní obìnrin ṣé ó lè sọ̀rọ̀ láàrin táwọn ọkùnrin àtàwọn obìnrin bá wà especially lórí kéèsì pé ó ń ṣe research ó fẹ́ present research work ẹ̀ bẹ́ẹ̀ yóò fi lẹ́lẹ́ ìdìtẹ́ ní ọlọ́run àná a ò lè túlẹ̀ ká sọ pé ó sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi yìí bọ̀tá bá sọ pé báyìí sá obìnrin yìí sì ní ìdílé láti research yìí a mọ̀ pé ara àgbẹ̀dì sáà jẹ́ ìnáwó fún ìbẹ́ẹ̀sì kìí ṣe bẹ̀rẹ̀ láìsẹ̀ máa béèrè ìdájọ́ àbí àbẹ̀rẹ̀ ọmọdé káàtì máa béèrè ìdájọ́ nígbà tí ó béèrè ìdájọ́ pé sóhun lọ lè ṣe research kò béèrè ìdájọ́ sóhun lọ lè ṣe máa sá ó wá ṣe tẹ́lẹ̀ tó kọ́ presentation bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wá ti wá ní ìdájọ́ sọ̀gbọ́n tó bẹ̀rẹ̀ náà lóṣè yìí so àmọ́ òun ti bẹ́ẹ̀ nǹkan ọ̀fẹ́ wà mọ́dẹ́ pẹ̀lú pé ó bá ṣe presentation èyí ní sọ́ọ̀tì òun náà èyí ó sì níwọ̀n bá ti kéde kẹjọ ìgbà tí ọlọ́run bá yóò kọ́ àmì sí ìgbà